a kí gbogbo ojú tó wà pátápátá káàkiri àgbáńlá yìí pé a kú dédé àsìkò yìí ojú tẹ fi wò wá ojú náà ò ní fọ ètùtẹ tí ń gbọ́ wa etí náà ò ní jù ẹ nílò gbé sọnù bí ò ṣe bí ọmọ àdúrà gbolú wa tó ń bàbá gbéra ló kọ mi ẹ ẹ mọ̀ pé èwo tó ni mo tó gbé dé yìí ẹ sẹ́rí machine tí ẹ ń wò yìí òní wọ́n pè ní bi machine ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé direct image yẹ ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ayé tá a ti di ayé technology tẹ́lẹ̀tẹ́lẹ̀ rèé irú tí a bá tẹ̀ nígbà náà rèé èèyàn lè lo ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tí èèyàn ò fi sọ fún yàn pé padà wá o iṣẹ́ yẹn ò tí ì rẹ́dí o lẹ́yìn ọ̀sẹ̀ méjì ni kò tó wá ṣùgbọ́n lónìí lásìkò tá a wà yìí bí technology bó ṣe advance sí bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan yí padà irú iṣẹ́ rẹ nísìnyí báyìí di àìní ẹ̀ direct image ọwọ́ kan tó bá ti tẹ̀ báyìí gbogbo kọ́lọ̀ ń pátá ó ní yóò gbé jáde ilẹ̀ ń wò yìí tó jẹ́ pé bóyá àbíyàn bá fẹ́ tẹ̀ ṣẹ́ ten thousand téèyàn sì fẹ́ lò lọ́jọ́ téèyàn fẹ́ ṣèlówó téèyàn bá ti lè tẹ̀ tí wọ́n bá ti lè gbé wá síbi ìdárayá ti lè yìí ọwọ́ kan òní yóò tẹ̀ jáde tó yẹ pé gbogbo bẹ́ẹ̀ bá ṣe rí gẹ́lẹ́ nínú fọ́tò bẹ́ẹ̀ náà ló ṣe ẹ ti rí ẹwúrú ti bàbá yẹn ní síbáyì ẹ rí i pé ó ní ti gan ẹ̀dà rẹ ti lè yàn pé màá mú yín lọ síbi tí machine tó jẹ́ pé ìyẹn là ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ṣì ń lòdì o ṣùgbọ́n kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ẹni tó bá ní bóyá bíi impression tó bá pọ̀ dáadáa pé ó fẹ́ tẹ̀sẹ̀ bíi thousands ló lè kó wá síbẹ̀ pé yẹ bá mi tẹ̀sùn lọ́dọ̀ yẹ pé yẹn fẹ́ tẹ̀sẹ̀ bíi two hundred three hundred five hundred èèyàn lè gbé wá síbi direct media bí téèyàn bá ní nǹkan tó wà emergency nǹkan pàjáwìrì jọ pé nǹkan yàjọ àjẹpà abẹ́lò ah, kìíní yìí o sáré bá wà tẹ o ọwọ́ kan ní ó jáde ara àwọn àǹfààní technology nìyẹn ẹ jẹ́ kí mo yín lọ síbi tí àwọn machine tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ mo yín lọ síbi. bí a ṣe ń sọ lọ aláwọn machine tó jẹ́ pé ńlá máa fi ń tẹ kọ́kọ́lọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yàtọ̀ sí DI machine tí a fi hàn yín kọjá yẹn ẹ ti lélẹ̀ báyìí ẹ ti bá wọn bí wọ́n bá fẹ́ tẹ long pressure pressure tó bá pọ̀ dáadáa ilé yẹn ó fi máa ṣe ilé ìtẹ́ ti gbá eré bóun tóbi dáadáa ilé ni òun tiẹ̀ bóyá bí afọ̀dì ni wọ́n pè tó dà wọ́n tún lè tẹ iṣẹ́ tó yẹ kó tóbi dáadáa bóyá fẹ́ tẹ kàlẹ́ndà ni jọ́tà ni exercise book ni ẹ ti báyìí ẹ pé wọ́n fi ń rúlu àwọn ìwé bí ojú ìwé school ni ẹ ti báyìí ẹ ti rí ilé iṣẹ́ printer ìyẹn printing la wà yìí ẹ ti rí àwọn machine ẹ so that ayé bí tí wọ́n máa fi íǹkì sí lélẹ̀ ẹ ti rí rólà náà ń pè rólà bọ́dá máa ń fi ilé sí ẹ̀rọ àpépà yẹn ẹ ti rí so that operator lélẹ̀ àwọn náà ń tẹ́sẹ̀ o tí gbogbo ẹ fi ń tó kakaka ẹnìbẹ́ tí báwọn sọ́kà ó ní gbé pépà yìí ó ní máa gbé so that eléyìí yìí tẹ̀ ń wò yìí ó ní máa ń wẹ́ ti íǹkì yẹn ó ní ẹ jẹ́ kó máa dọ̀tí lójú ó ní máa clean ojú pléètì ìyẹn bá fi plate hàn yín eléyìí náà ń pè ní plate ẹ ti rí eléyìí báyìí òun ni wọ́n ń pè ní plate plate yẹn òun ni ò fi sí di machine ẹ má ti fi sí di machine ìyẹn tó bá wà lára plate yẹn òun ni yóò mọ̀ hàn sẹ́rí plate lẹ́ ń wò lọ́kàn yìí òun ló funfun lọ́wọ́ ẹ̀kọ́ tí láwà lójú ẹ̀ yẹn èyí tó wà sálẹ̀ rẹ̀ tó blue yẹn ó ní blanketi ó ní tó hàn lórí plate yẹn ó ní yóò mọ̀ hàn sórí rẹ̀ tí ó wà mọ̀ fi tẹ̀ síbi ìwé ìwé tó ń gbé láti wájú tẹ́ ti rí yẹn olóòmọ̀ wá sálẹ̀ ẹ pé ayé ti advance gan ẹ ayé ti advance ṣùgbọ́n wá rọ àwọn ìjọba wa láti jẹ́ kí wọ́n máa bá wa múná wá dáadáa torí pé tẹ́ bá wo mo ti wà nídìí látàárọ̀ tó jẹ́ pé iná ni ọ̀pọ̀lọpọ̀ ń retí pé àdìjẹ́ ẹ̀ta làmọ̀ ti nínà ṣùgbọ́n bá ṣe múná dé sí inú wọn dùn ó kálukú sáré bẹ̀rẹ̀ sí ní tẹ́ṣẹ́ torí pé tá a bá ní ká wò kò sówó nàìjíríà ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ti dagun iye tán bá dẹ̀ fún wa ó ti ní iye tán tẹ̀ pẹ́sẹ̀ kan tán bá tó fi lé epo gbogbo ẹ ti gbowó tán ìyàwó sì ń bẹ́lẹ̀ ọmọ ń bẹ́lẹ̀ tí ó jẹun ìdí nìyẹn tí wọ́n fi ń dúró pé kí náà fi dé à ń fẹ́lẹ̀ rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lára àwọn nǹkan tẹ́ ẹlẹ́fẹ́ bá ṣe lóde Nàìjíríà náà ni pé kí iná mọ̀nàmọ́ná kó máa ṣe dáadáa ìyẹn ló tó mú kí ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀ kó tún lọ gbèrú sí lágbára Ọlọ́run ọlọ́ọ̀bá yóò bá akọ yín máa ṣe yóò sì bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà yóò bá wa tún ṣe iléeṣẹ́ àtàwé tàwé làwáyé o ibi tí wọ́n ti ń tẹ ìwé ìyẹn printing press ẹ ti bá yẹn sódà ó ní ìtọ́sẹ́ jáde yẹn o sódà agbègbè lọ́ọ̀jì la wà yìí. akéròdì dọ́là o ṣé ìkí oníjìjà ni àwòjẹ́jẹ́ débi ọlájọ́ ní ìyàmọ́ tó yẹ onírètí àwọn àwa onírètí. àwọn pépà náà ló tún wà lẹ́lẹ̀ yìí o àwọn pílẹ̀tì oríṣiríṣi tí wọn ò tí tẹ̀lé lé wọ́n ní wọ́n ṣe náìtì mọ́júmọ́ ní báyìí torí pé iná ni wọ́n ti ń retí láti fi jọ́ mẹ́ta síná òde bọ̀bí náà ṣe dé báyìí ni wọ́n sáré bẹ̀rẹ̀ sí ní tẹ̀ṣẹ́ ọlọ́run yóò gbàdọ̀ wa ẹ ṣé ó pọ̀ tẹ́ òkè ní ẹ̀yà yorùbá ti àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà ló kọ mi àbúrò ò ní ṣe wá o àwa làá mọ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ ṣé ó kàn ní ẹ mọ́ bá wa ṣíà ọ̀hún ṣe wa lọ́kùnjọ̀kan ẹ ṣé ó pọ̀ o.